àmbẹ̀lúwa oore tí ń bẹ nínú oṣù Ramadan ọlọ́run àbíọ́ jẹ́kọ́ kárí ẹni kọ̀ọ̀kan wa ọlọ́run sọ wa nínú àwọn èèyàn èyí tó jẹ́ kó Ramadan bá wọn láyé torí fẹ́ jẹ wọ́n yà nítorí pé kálùkù ọmọ ará àwọn òní rí ọlọ́run sọ wa nípa irúkò báyìí alhamdulillah ọlọ́run bá pẹ́ wa díẹ̀ fún ìjókòó tafsiri wa tàti mọ́ ń bẹ̀rẹ̀ látago méjì abẹ́lú akọ́sẹ̀ àforíjì fún wa torí pé àwọn olóyìnbó nínú perfection in humanity ọlọ́run wa là ń foríjì kú foríjì wa a máa tẹ̀síwájú òní ni ọjọ́ ní ilaha Ramadan èyí tó ń ka ìjírà anábì sallallahu àtogójì ọdún olè ọdún máa àwọn àyà bí mẹ́fà kan lánàá èyí tó jẹ́ pé ọjọ́ lọ mọ́ lọ́wọ́ láti lè ṣe àlàyé wọn yanjú yanjú a tún wọn lónìí pẹ̀lú ògbó a tún lóní gidi lẹ́nà sọ وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء يؤتي أحد من العالمين يا قوم ادخلوا الأرض مقدسة التي كتب الله لكم ولا ترتد على أدباركم فتنقلبوا خاسرين قالوا يا موسى إن فيها قوم جبارين وإن لن ندخلها حتى يخرج منها فإن يخرج منها فإن الداخلون قال رجلان من الذين يخافون أنعم الله عليهما ادخلوا عليهم باب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين قالوا يا موسى إن لن ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إن هؤلاء قاعدون قال ربي إني لا أملك إلا نفسي وأخيه فافرق بيننا وبين القوم الفاسقين قال فإنها محرمة عليهم قال فإنها محرمة عليهم أربعين سنة ياتهون في الأرض فلا تأس على القوم الفاسقين lẹ́yìn wíwá أن ní لدى الشيطان أبا الله ọba أبا ọba ọba sọ̀tàn-sọ̀tàn láti fi ṣe ìfàlétí fáwọn tọ́lọ́ràn àgbọ́ ọba ránilétí ránilétí torí kọba lè jari ẹni ọlọ́run ọba yìí ń sọ nípa àwọn ọmọ anábì Musa àti àwọn ọmọ Israel a sọ̀tàn fún ọmọlẹ́yìn lérò pé ìtànwò ni ọlọ́nlá ń bẹ̀ kó sí wálẹ̀ tí ma gbọ́ ìkìlọ̀ olúwanuwa idh qala Musa li qawmihi rántí òyìrẹ Muhammad ìgbà tí Musa ń sọ fáwọn ọjọ́ rẹ̀ ya qawmi ẹ̀yin ìjọ mi izkuru ni'matallahi alaykum ẹ rántí oore àti dẹ̀rọ Ọlọ́run tọ́lọ́n ṣe lé yín lórí idh ja'ala lọ́lọ́run tí lánàbí Ọlọ́run wàjálàkùn múlùkà ọlọ́run tún ṣe ẹlẹ́ni tí ń gbégbé sí ayé ọba wà tákùn máa lam yu'ti ahadan minal alamin a fún yín lọ́gbọ́rọ̀ nǹkan tàà fún ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n èyàn tí ń bẹ lórí ilẹ̀ tọ́já jùlọ fún yín fún wọn ya qawmi ìlú mímọ́ yìí Baitul Maqdis Jerusalem ẹ wọ̀ lọ allati kataba Allahu lakum Olúwa ló pa yín láṣẹ dandan lọ́lọ́run ṣe pé ibùgbé yín níbi Ọlọ́run kọ fún ènìyàn tẹ́ máa gbé wọ́n ń pè ibí yìí ní ardul muqaddasa wọ́n ń pè ní family house àwọn ànábì Ọlọ́run kódà àwọn olùmọ́lòun ló ṣokùnfà ìgbà tánàbí fẹ́ gun sánmà lọ al-Isra wal Miraj ẹ̀rí pé gbà tó gbéra ní mọ́kànlọ́lọ́kọ́lọ̀ láǹdì sí ọkọ̀ dé family house wọn ní makdis ìbẹ̀lọ́gbà gúsámà wala tartaddu ala adibarikum ibi àti kó yínkò ilẹ̀ misro tọ́lọ̀ ti láyín tó ti yọ yínkò olóko ẹrú nínú fìtínà ẹ má tún padà lọ́ọ̀bẹ̀ má ẹ má padà lọ́ọ̀bẹ̀ má ẹ̀kọ́ ńlá lélẹ̀ tí ẹ bá ṣe rọ bàbá yìí gbogbo ọ̀gọ̀rọ̀ èèyàn tó kó wá láti faransé pé òun ní lọ mọ́ tọ́lọ ni ò kí ni máa fà téèyàn bá ṣe arrangement tó wà solid kó tó kú omi kan lọ bò mí ajá sábà máa padà síbi ebi rẹ̀ ni ṣùgbọ́n ọlọ́run ti kó yín yọ kó ní mísọ́rọ̀ tí ẹmọ̀ ibi tí a dé ń sin àlejò ní wọ́n kò sí tàbí ṣùgbọ́n àlejò lè yàn lódòdó ìlú àwọn bàbá ńlá yìí ni wọ́n ọ̀bẹ́ yìí bẹ̀ mísọ́rọ̀ àwọn bìyìn sí wọ́n pàǹtà fún yìí ni pé ọmọ bíbá ọmọ bíbá yìí ni wá ẹ̀tọ́ adélé

nígbàtí ìparí owó ti ẹmọ̀ tí ó bá ti jẹ́ pé owó tí mówó wá dáàdì rí sí wà ìtàwọn láàká ìfi sọ pé kó tó di kó kò lọ̀bì kan pátápátá ọkọ́kọ́ gbọ́dọ̀ fi nǹkan kan sí ọ́bì ilẹ̀ tí ó ti mọ̀ mówó wá wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ó wà rí pé nǹkan yẹn tó jókòó tì ọ́sẹ̀ wá sún wá bá ṣùgbọ́n jẹ́ kí ṣe sáré wọlé bẹ́ẹ̀ náà lè ṣe kíní yóò tún sáré olúwa sọ fún wọn pé wala tartaddu ala adbarikum fatanqalibu khasirin ẹ má tún padà sẹ́yìn mọ́ ẹ má lọ lúta ti láìkú ò mọ́ ẹ̀ẹ́dẹ̀ ni òfo tọrọ ẹbẹ lọ́n ni ọlọ́run lọ́mọ ya àwọn ànábẹ̀ ọlọ́run ní ìtún ti kú tí fọ̀tẹ̀ǹkọ́líbó kọsìrì ẹwà dẹn tó tún padà sínú ìparun kọlu ya Musa wọn ni wọ́n dá Musa lóò lọ́pàá kanáà tó sọ̀rọ̀ ìta pé inna fiha ìlú tó ní àwọ̀lọ́ yìí ardimu kọ́dásà ilẹ̀ mímọ́ yìí pa aláṣẹ ni ìpín yín nìyẹn ibi tẹ́yìn ó máa gbé nìyẹn inna fiha qawma jabbari àwọn ọjọ́ tí ń wà iná lánà dùkúlà ha hátà yá òrùjù mìnà àwọn onílé wọ́ lọ àfi tí wọ́n gbọ́n bá lè kó ń lúyẹn látò ọ̀bẹ̀ lọ ẹgbọ́wé yóò wá láàrin yóò bá ní ilé kúkan kò lè ṣe kíní yóò bá yẹjú lọ́kàkà kò ní lè bá bẹ́ẹ̀ tẹ́ ma ń jà sóyè tí wọ́n ma ń jẹ́ lé bá bẹ́ẹ̀ ẹ bọ̀dá mi ẹ ọ̀rọ̀ tó bá ti lè jọ gẹ̀dẹ́ lọ èmi ọ̀fẹ́ ẹjẹ́ mọ́ padà lọ yẹn ń bì tí mo ti wá ó bá bá dogun wọn mọ̀ sàsíre èèyàn lẹ́nìkẹba níbo tí mo bá kú ikú ọ̀run bàbá mi mọ́ lọ kí n jẹ́ lónìí kí n kún jákèjì mi níjẹ ní sọmọ àlélẹ́ yìí ẹ̀jẹ̀ tún wé bí mi ní ẹ̀dẹ̀ kò lè gbá fọ́wọ́dì láíláí tẹ́mọ̀ bẹ́ẹ̀ kò tún nífẹ́ wà ní báàkì torí òpin tí nǹkan máa ń bọ́ lẹ́yìn òun náà kọ bá bọ́bá ń bọ̀ wájú òun náà kọ bá kò níwà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún kò níwà lẹ́gbẹ̀ẹ́ ní ọ̀fẹ́ gbogbo nǹkan ni o ẹn tó ní sàjá àákí àwọn ọmọ gbá front ilẹ̀ kìí ṣe pé ní wọ́n dá lọ́bẹ̀ òun náà ní ó kò lọ ẹ fun fún lẹ́skíùs ọlọ́run abẹ́mọ́sẹ̀ wá lórí ibú síse wá lẹ́ni tí ọmọ rántí orí rẹ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn láti bẹ̀rẹ̀ ẹ rántí orí ọlọ́run irú ikú ẹ̀kẹ́ wọ́n láwọn inna lanna dukhulaha ani wobe awaw ani wobe hatta yakhruju minha tó bá lè lọ lé wọn jáde kun ha wobe ṣé ajagun gbadé ni wọ́n máa pè yẹn máa jagun ni kó tó gba àbí wọ́n máa fi woro gbadé ìlú yín ni ẹ lọ gba lẹ ni ṣùgbọ́n pẹ́ kàn wọlé pé ẹ̀dàkùn bàbá wa ni wọ́n ní ibi ní ibo ní ibo níbùtẹ́ ni ẹbá halẹ̀ lásán kí ẹbá mọ́ wé sí ákírà ara rẹ̀ ọ̀rẹ́ mi ni wọ́n mọ́ lóko eríta kankan tí wọ́n mọ́ fi aṣọ kú bí ègbó nájà ọlọ́run pa ó tako ga dáadáa àwọn bó alé làwọn bá kó sọ́wọ́ àwọn roadmaster òun wọ́n pẹ̀tẹ́pẹ̀tẹ́ àdá fàá tí ó pọn tọ́tọ̀ téèyàn ma tọ́ ara yàyàyà kó kàókú dí ó ní òun bá ní áá tí ìbá sí pa àrá àwọn ọkùnrin láàrin wa gbogbo àwọn tí wọ́n pírètì yóò ju méje lọ á a bá pébò wọn àwọn ìní wọn kíní kan wọ́n náà gẹ́gbà náà fa tí wọ́n bá pààyàn kọ́ ó lóníwà láyà náà bí tí wọ́n bá pààyàn lérí dúkìá yẹn ń bó lè yẹn lọ alìjẹ́nà ṣùgbọ́n tó bá pa wọn iná wọ́n wọ̀ lọ ah, wọ́n bá lẹ́ẹ̀kẹ́ lọkùnrin kù gbogbo àwọn táàmọ́ gbọ́ pọ́n sọ sí ìdíyẹn náà wọ́n sọ ẹjá tráì rẹ olóòníwá èmi lè tráì rẹ wọ́n ò lè tráì rẹ ó ní kí ló dé torí pé mẹ́sà fún níbẹ̀ kọ́ sọmọ pówó èlé ló fi ń ṣòwò owó alájẹsẹ́kù lọ́gbà tọ́ bẹ́ ikú tó ń dìfẹ́ lè lo alájẹsẹ́kù iná lọ lọ torówó èyí tó dẹ̀yẹ̀ mọ́ kú torí rẹ̀ èmi ní oògùn mi ní gbèkì

fa inna dakhilun abba àwọ̀ kíni àwọ̀ bẹ̀tẹ̀gbẹ̀tẹ̀gbẹ̀ kálùkọ́ mọ̀ lọ mú yàrá ńlé wọn ẹgbọ́ngẹ̀ <laughs> wọ́n fẹ́ jèrè láìsíṣẹ́ qala rajulani min alladhina yakhafuna an'ama Allahu alayhima wọ́n láwọn arákùnrin méjì kan bẹ̀ tí wọ́n jẹ́ ni tí wọ́n ń páyà oore Ọlọ́run àwọn sọ pé ìdíkúlù aléhìm ìdíkúlù aléhìm albáàbà ẹjẹ́ àwọ̀ bẹ̀lọ tí àwọn pàwọn náà tún sọ pé wọ́n ní ẹwọ̀ bẹ̀lọ ákùjọ ọlọ ni ẹjẹ́ àlọ ẹjẹ́ gbẹ̀nà ọ̀nà wọlé fàíza dakhaltumu tá a bá wọlé fa innakum galibun lódòdó ajá bẹ̀tàwálá borí tọ́rọlọ́n lọ́kọ̀ máa ń di musa pé tọ́rọwọ̀n anábí ẹjá lọ wa ala Allahi fatawakkalu in kuntum mu'minun àbà sí lónìí lọ́sẹ̀ ẹ̀yẹ ká mọ̀kọ́ ẹ̀ká gbára lọ́lọ́run ni ohun tọ́lọ̀ ń ṣe fún wa bọ̀ látẹ̀yìn ọlọ́run tó gbára lé olùgbàgbọ́ ni wọ́n ẹjá gbára lọ́lọ́run ẹjá lọ àwọn lẹ́nì sọ ọlọ́mọ́jẹ̀rí wọ́n kọ ìbáwí sóyé ọ̀rọ̀ kan tí mo ti gbọ́n tafsir àwọn bàbá wa lọ́jọ́ kan rí ní tó ti pẹ́ nígbàtà wà ní ilé pàkan imẹ̀ àmọ́ bó ṣe jò dòdò sí wọ́n ni mo fi sọ pé a ti gbọ́ ti pẹ́ tí wọ́n bá ń kíyàn ń lọ oore ọlọ́run ni tó bá ní sọ̀rọ̀ tó máa rẹ̀ ní bọ́sọ́ oore ọlọ́run ni orí ọlọ́run kejì wá ní kọ́lọ́run jẹ́ yóò lè gbọ́ ọyé kí ọ lè lò ìkẹ́nà tó chairman local government Saki ọ sọ̀kalẹ̀ ìgbàtá ìṣẹ́jú pẹ́wú gbogbo tó kójọ àti jẹ́wádìí sọ fún jẹ́ àbúrò rẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ ilé ni wọ́n pẹ́ bọ̀dá mo sì rán yín létí òkè ẹ̀ bá ṣe nǹkan báyìí tẹ́mọ̀ á bà ó ní ìgbọ́ngbà tó ń sọ ẹ̀yìn gbọ́ ó ní báwọn lẹ̀ sí gbọ́ à ó ní oògùn tí wọ́n fi ń perí mi lójúmọ́ pọ̀ bẹ́ẹ̀ ni àwọn junior workers àbí àwọn junior staff tí wọ́n pàwọn náà mọ̀ wípé àsìkò ọ̀gá wa ìkọ́lọ̀ ń dín rí nǹkan sí àbí yọ́ lọ di ọ̀gá yóò perí rẹ̀ kó tó kú nlé àwọn olóṣèlú ẹgbẹ́ wọn tó fẹ́ wá rí lọ́fíìsì my chair lásán ẹlẹ́rìí kó wọ́n wá ṣe lásán lẹ́rù pé wọ́n wá ìyàwó wọn mọ̀ sunkún pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá ti ẹ̀bá láàjì sọ wọ́n kó ti rẹ̀ mí dákun wó àtúrọmítì nǹkan lórí dákun fẹ́ gbóhùn rẹ̀ wọ́n kà á ilẹ̀ ẹja ẹ̀ ohun ẹbá mọ̀ sí lásìkò wọn mọ̀ ní nǹkan àwọn ìbí ṣe ń ṣẹlẹ̀ fún wọn nìyẹn tí pé a ní program jù bẹ́ẹ̀ lọ a ní program jù bẹ́ẹ̀ lọ ìgbọ́ wọ́n tún ẹkún sún lẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ tí mo ti gbọ́ rí ní tafsiri bàbá wa káàní ọlọ́run sáàjẹ́ a mọ́ torí stéjì a jókò títọ́ mọ́ tán lẹ́nu wáta ah, àwọn ka ọ̀rọ̀ ọlọ́run tó ń tù bí ohun tí ò lè ṣẹlẹ̀ sáà láíláílà náà mọ́ sẹ́wọ̀n kí ọ̀sán ànábí ọlọ́run bá mọ́ ọba tó dámi tó lẹ́rẹ̀ bí àwọn ànábí ọlọ́run ni mọ́ mú àwọn bàbá yẹn tí máa ń ṣe tafsiri bàbá brahman ọlọ́pọ̀ èèyàn níwájú ilé àwọn fásásí sangomi eh, mọ́sílásí kéèké yẹn sóyé alọ́bẹ̀ wọ́n ní ẹ̀kọ́sẹ́ kòkó nígbà yẹn bákan náà bàbá oyésàdé látàlásàrì wọ́n tó chẹ́njẹ̀ sí zúrì sásírì wọ́n sáà ń gbé káàkiri tagbóngbó náà ní títí bàbá oyésàdé yẹn tó yé òun wọ́n ti wá sọ ọ̀rọ̀ yẹ wípé fìràónà ó wà ní ilé ìjọkà ìkánú tí a mọ́ fi sọ bí mo ti gbọ́ ò torí mọ̀ bó ṣe wọ̀tẹ́ntìkì sí o wọn kàn fẹ́ káfà ọ̀rọ̀ yẹn kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ẹ̀sìn èyí sọ ohun tí ọba lálàáfíà wọ́n ní fìràónà wà ní ilé ìjọkà ọba gbọ́tẹ́nì kẹ́kẹ́lẹ̀ gbogbo alamọ fìràónà àbí ọba burúkú mísọ̀rọ̀ yẹn àbí tọ́ àwọn Mùsá àtàwọn Israẹli lé mọ́ àbí ọba gbọ́tẹ́nì ẹ̀dá sóyé ṣùgbọ́n rí ibú ti ẹjú tòun lọ wọ́n lọ bèèrè pé lọ́nà ò ó ní ìjọ́ tí ọlọ́run kò ń fèrí kanlẹ̀ fún adámọ̀ tọ́lọ́run kọ̀ òun ọ̀rẹ́ ní parọ́ àfún pírí kanlẹ̀ gbọ́nà àmọ́ ìyàrí kanlẹ̀ àkóbá ni wọ́n ṣe báyìí òun ọ̀rẹ́ nìkan fẹ́ gbà wọ́n mọ̀ràn ìfẹ́ náà lòun tẹ̀lé òun ọ̀rẹ́ nìkan pè òun lákèsí ṣùgbọ́n ọlọ́run gbé Musa àtàrú náà dìde kí wọ́n mọ ọ̀rọ̀ kò ṣe tọ́lọ́run gbọ́ràn ó kú gbẹ́rẹ̀ ọ̀gbọ́ ẹ mọ̀ jà ṣe báyìí ẹjá gbọ́rọ̀ sọ́lọ́n lẹ́nu ẹjá sọ tánàbí ọlọ́run bá ní a ṣe ṣùgbọ́ntọ̀ àwọn Yorùbá lẹ́ni ọlọ́run bá ti kádàrá ò sí lé lórí bójó kẹ́ bá ń rọ̀ láàtò rọ̀ dọ́jọ́ alẹ́ bí o bá sàárẹ̀ asùnlọ bí o bá sàárẹ̀ asùnlọ wọ́n lẹ́nu ọlọ́run bá ti kádàrá ò sí lé lórí tọ́lọ̀ yóò sì sùn lọ tójò èèrè tán ẹni ọlọ́run bá ti kọ́dàrò orí igú fún bẹ́ẹ̀ mọ́ sí wà lẹ́n tí gbàgbọ́ rẹ̀ ó fi ilẹ̀ lọ́ngbà kan ọlọ́run ṣàánú wa tọ́ à ń tẹ̀síwájú ọlọ́run ni wọ́n sọ pé fàíza dàkàltùmúhù